الله وبركاته ẹ̀yọ́ máa yára mi nígbẹ̀ ẹ̀sẹ̀ wa alìhàyàtò àbàdíyà wọ́n ni káwàá sọ̀rọ̀ nípa alìhàyàtò àbàdíyà alìjẹ́nàtú wà àmàdùhà àtọ̀ríkù ilẹ̀ alìjẹ́nà àwọn kan olè yọ́ máa ṣe tí yóò fi wà alìjẹ́nà ṣẹ́rí gbogbo tí yẹ máa tọ̀rọ̀ ayé ọ̀pọ̀ rẹ̀ pẹ̀pẹ̀ tọ́bá ti fẹ́ ṣàdúwà lóru ni o òjò ń rọ̀ ni o láàrin inú ikọ́ ọmọ sí wọ́n pẹ̀rún ni o lẹ́yìn alásàdíjọ jímọ̀ ni o èyàn wá jọ àràfá ni o èyàn tíráfù ni o gbogbo ògbà tọ́bá ti fẹ́ ṣàdúwà láyé rẹ̀ wá fẹ́ sọ̀rọ̀ kan lọ́dọ̀ ọlọ́run wọ́n ni oore tó ga jù ma àwọn abẹ́lọ́run ọlọ́mọ sí àlìjẹ́nà náà léwọ̀ fẹ́ ní kọ̀ọ̀kan wa gbogbo abáṣẹ wáyé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo bá lẹ́nu àwọn àlùfáà tí wọ́n bá ní sọ̀rọ̀ lọ́wọ́ ó dà ní pé alimautu láàmà farra minhu ikú ikú kò sí pé ẹ̀fẹ́ sá lọ tí òfin ní kú kò sí pé ẹ̀fẹ́ ní tọ́fẹ́ dà tí òfin ní kú kò sí pé ẹ̀fẹ́ òkú súnmọ́ ni ò ní òun náà lẹ́gbọ́n dákú ẹni dákú nìkan ni òní kú ikú kan padà sí kí ni yọ padà kú mọ́lẹ́kùn mọ́tí náà kú yọ wà sẹ́kù ẹni tó dákú náà fi ní májá àrin ìwà àti ọlọ́run ọba tó dákú mọ́jọ sí kí ni mọ́jọ ọba jẹ́ wọ́tàwọ́kàlẹ̀ alẹ́lẹ́ hajji lẹ́dí láyàmù ẹni tí èkú nìkan gbára lé nítorí gbé kò sí òṣẹ́nìkan tó lè pọ̀ ọ́ òṣẹ́nìkan tó lè ràn ọ́ lọ́wọ́ òṣẹ́nìkan tó lè fún ọ lẹ́yìn ọlọ́run àlàáhìrà tá ń lọ àlìjánà yẹn kò sí lọ́wọ́ ẹnìkankan fọ́yà kò sí lọ́wọ́ anábíwa Muhammad sallallahu alaihi wasallam àdínà àdúrà tá nábi mọ̀sí aláwọ̀ ilé àsálùkọ̀ àlìjánà tàwọn ma qarraba ilayha min qawli aw amal alájà àwọn ọmọ ọlọ́run dákùn fèmínà sálìjánà sallallahu alaihi àwọn alọ́lẹ̀ ma àwọn ṣẹ́wù láti tàbí wà jẹ́nà sẹ́rí àlìjẹ́nà yìí dáàrù na'im ilé ìkẹni dáàrù salam ilé àlàáfíà ni dáàrù rahma ilé ìkẹni tọ́jẹ́ pé bẹ́ẹ̀ bá ti wọ́ bẹ̀ èèyàn lè jáde ma àádá Allahu lil muttaqina faqat àwọn tó bẹ̀rù Ọlọ́run Ọba nìkan lọ́wọ́n bá aláàtí fàálẹ̀sẹ̀ kalẹ̀ fún àlìjẹ́nà ó wà ní sàlẹ̀sàlẹ̀sàlẹ̀ ilẹ̀ bórùpá fún ìgbogbo asáré káàkiri yẹn anábì ní atẹ́gùn díẹ̀ lọ́kàn ara fẹ́ láti inú náà jahannama nísàlẹ̀ atẹ́gùn ọlọ́fẹ́ sílẹ̀ ayé jẹ́rí aljanna dáwí wa ta'ala ó ní wà fi sàmà rizqukum wà máa tó àdún òkè ní àrísìkì yìí wà òkè ní wọ́n ti ń pàṣẹ àrísìkì ní tí wọ́n tàbí fún yìí ìgbé wọn fún yìí tẹ́bá ní sàmà lọ́wà wà tó àdún nínú ayàtàkà ọ̀lọ́kọ̀dọ̀rọ̀ áwú nẹ́sùlọ́tàn ọkọ̀rọ̀ inda sidratul muntaha inda ha jannatul mahwa nígbà anábì lọ sókè ọlọ́wọ́n bá ní a ti ha anábì rí anábì rí kí lórí jannatul mahwa àdìjánà ibù jésù sí gbogbo àwọn ẹni rẹ̀ kọ́lọ́n kọ́mọ́sàjáwa náà lága ń bẹ̀ kọ́lọ́n níbẹ̀ dì ń bẹ̀ kọ́lọ́n láyé ń bẹ̀ ọlọ́run jẹ́ ní lẹ́m̀bẹ̀ ọlágbára ọlọ́run ọba wa ọlọ́run wa ni wọ́n sáré ọ̀hún ilé amakafẹ́ra ti mẹ́rọ bíkún wọ jẹ́nà ọlọ́run ẹ sáré bẹ́ẹ̀sẹ̀ wà jẹ́nà ẹ sáré bẹ́ẹ̀sẹ̀ láforíjì ẹ sáré bẹ́ẹ̀sẹ̀ wà jẹ́nà àríkò ha ní ẹbú rẹ̀ samáwájú wọn àrùn ní ọpẹ́ ju samá àti ilẹ̀ lọ ẹbú rẹ̀ orú rẹ̀ wọ́n kọ́ ẹbú nìkan lọ́dọ̀ dàpọ̀ nígbà wọn ní ẹbú fẹ́ samá àti ilẹ̀ lọ bẹ́ẹ̀ bó wọn ní orú rẹ̀ sí ni bó ló rí ọwọ́ ní ọyẹ àpáàdìsẹ̀ kalẹ̀ àti dá fáwọn olùbẹ̀rù ọlọ́run àwọn ìdájí fílù máa dín ní bàbùnú yóò lè majhul ìtumọ̀ ẹni pé ọlọ́run ọba Allah ti dá àlìjánà ti wà tó sì jẹ́ pé ìtọ́lọ̀n kó síbẹ̀ tẹkinọ́lọ́dì èkó lè débẹ̀ tó fi jẹ́ pé ìtọ́lọ̀n ọba pèsè síbẹ̀ máa láàáyìn ọ̀rọ̀ àṣójú kan òrírí wọ̀lá oòrùn sẹ́mi àti etí kan gbọ́rọ̀ ìnáàrí wọ̀lá kọ́tàrà sí kọ́lẹ̀bì ẹ̀kọ́tàlì iman ẹ̀yọ́ miami àwọn tó jẹ́ ahlul janna wọ́n wà nínú dẹ̀ra iná àbúrára lafi na'im alàlàrá kì yà ń zoro ọlọ́wọ́n bá ní afún alága tí wọ́n jòkólẹ̀ wọ́n fi rọ̀gbọ̀gbù tó ma gbádùn bẹ́ wọ́n ma gbádùn bẹ́ anábi nínú alẹ́ janna àwọn ma janna ya kulu fiha wọ́n ma jẹ wọ́n yashrabu tẹ̀sílùn wọn ha kẹlẹ̀ bẹ́ wọ́n láyẹ tọ̀ kò sí tọ́lẹ̀tì láti jẹ́nà kò sí bí atos wọ́lá yàtàdọ́wọ́tò wọn ò ní yàgbẹ́ wọ́lá yanamún wọn ò ní sùn wàhálà ní mamú yàn sùn ní ẹbá sí wàhálà lọ èyàn wà sùn àmọ́ Allahu akbar kọ́lọ mọ́sàsà wọ́n náà sínú wọn gbogbo jẹ́ káàbà ṣe pátá oyé òógùn ni wọ́n máa já sí òógùn náà máa wá rùn bí alìmẹ́sìkì kò sí àǹtọ̀ kò sáyé àgbẹ̀ wọ́n iskauna fiha ka'san kana mizajuha zanjabila ọlọ́wọ́n bá ní a máa fún ọláwọn omi eríṣiríṣi òókọ̀ lè jọra wọn gbogbo ní mọ́bẹ̀lá ìjẹ́ náà tọ́lọ̀bá ròyìn kọ́ọ̀pù ni o bẹ́ẹ̀dì ni o kílò ni o ẹ̀ẹ̀sẹ̀jẹ̀bìl ni o obìnrin ni o gbogbo tọ́lọ̀bá ròyìn nínú àṣìjẹ́ náà yẹn oye òókọ̀ lọ́pàpọ̀ ó ṣe rí ọyàtọ̀ ṣọ́ra wọn ọlọ́run ọba àbíọ́ nínú àánú rẹ̀ mọ́ta fẹ́ ásùnà àwọn tọ́wọ́ ìjẹ́nà ọlọ́run ọba ní ojú ohun yáwó mọ́ ìrìnà ìmá èyí tó wá gàjì nínú tó wà nínú alìjánà òun náà ni pé ọlọ́run ọba yóò fi ìtùtù tí wà lójú lè sáàyè àrọ́dìyà lẹ́yìn náà a wà yọnu sí tí ọlọ́run ọba ṣe fún wa fi jannatin aliya láà tẹ́sìmà òfin láàfíà ni àní gbogbo gbogbo ọmọ rẹ̀ kú ẹ̀yà rẹ̀ kú ẹnìkan lásìdẹ́ntì ẹnìkan mọ́tò gba ọ̀rẹ́ nìkan má ẹnìkan ìbànújẹ́ òsí lálìsẹ́nà ẹ̀dígbọ̀gbọ̀ púpọ̀ ẹ̀ẹ́ ẹni pọ̀pọ̀ púpọ̀ nítorí àsìkò wa tàbáníká máa ròyìn àjẹ́nà ọjọ́ lọ́mọ ọlọ́ níta sì fẹ́ sọ ní pé àwọn sẹ́wù láti láti wọ àdìjẹ́nà ọlọ́ni fi àṣọ́rò mọ̀rọ̀ fún wa àwọn bẹ́ẹ̀dì oríṣiríṣi àwọn bẹ́ẹ̀dì tẹ́ẹ̀bìrí ó wà ń bẹ̀ wọ́n àkíwábọ̀ mọ̀ọ́dọ́ àwọn kọ́ọ̀fù tí wọ́n tò kalẹ̀ tí wọ́n lé kalẹ̀ ẹ̀rírú ẹ̀rí ẹ̀mù lọ́wọ́ ẹ̀mà tó máa wò pé sí kọ́ọ̀fù náà sì lélẹ̀

àwọn ọlọ́run àtàwọn àtàwọn akàwọn dání wájá alìnàhúnnà àbùkára aṣèwọ́n lẹ́ni tọ́kùnrin kankan òsúnmárí àti tàyín lọ́lá gbogbo ẹ̀yìn olùgbàgbódodo ọrùbani àwọn tàwí yìí àà wọ́n nífẹ̀ẹ́ ọkọ dénúdénú èéṣà àwọn obìnrin tí tàyàn àtẹ̀rọ́ọ̀bá ọmọdún kan náà gbogbo wọn jẹ ọlọ́run ní aṣọ́hábì ní ẹ̀mí ni àwọn tí ó ma gbádùn wọn wọ́n náà àwọn tí ọlọ́run bá ní kọ́rọ̀ ẹ̀rọ àwọn asáàbù àwọn ti jìyà ni kọ́lọmọ́síwá lọ́mọ náà ọlá agbára ọlọ́wọ́n bá wa ọlá àánú ọlọ́wọ́n bá wa kò sí òrùn láti jẹ́nà oòrùn kò sórùn bẹ́ẹ̀ ipé òrùn pa wá ọlọ́wọ́n bá ní láyàrá òun àti àṣàmsán wọ́n lè àzámọ̀ àríyà oòrùn kò sórùn láti jẹ́nà gbogbo kùlù sẹ́ ọlá àzámọ̀ àríyà bẹ́ẹ̀ ni òtútù èyí tó wá gàdù nínú àwọn ìkẹ́ tó wà nílẹ̀ tẹ́nà òun náà ni rúyẹ́ tó láà òun náà ni pé ààtùn ní ọlọ́gbà aláàtà ń ṣe láti jẹ́ ìtaàrí tàǹjẹ́ ráhùn ẹni bá ṣiṣẹ́ sí lọ́wọ́ ìwà tẹ́nà yóò rí ọlọ́ nílé ayé ń bí kò sẹ́nìkà tó rọ̀ lọ àbẹ́ tí bá rí dìkú nílé ayé ìtawà yìí kò sẹ́nìkà tó rí ọlọ́ ipò gbogbo ojú tó bá ṣe ọlọ́run yóò tutù yóò sì rí ọlọ́run ẹ̀rí láyé náà wà yìí látò ní ikú àbúsọ́rú wọ́n wá sódè ní ikú àbúsọ́rọ́ wọ́n wọ́n tàbí fún pàbírí kò sẹ́nìkan tó rí ọlọ́run bá nílé ayé àbáwọn kẹfẹ̀ẹ́ tí wọ́n sin lọ́run àwọn onírọ́lọ́run láyé onírọ́lọ́run lọ́run kàlá ìnàhún arọ́bí yàwó máa rí lámàájúgbọ́n ọlọ́run bá nígbàl kìíyàmà gbogbo ẹ̀ tó bá kú sínú kúfò sínú ẹ̀sìn míì ó kúkú kẹfẹ̀ẹ́ rí ọlọ́run ní ààbì gàgá sáàrin òun àtàwà ákàndájọ́ fún ni kò ní rí wa àmẹ́ tó ṣe lọ́wọ́ bá àdẹ́bì ní ẹ̀rí ọlọ́wọ́ bá yíká tàrà ọ̀nà lọ́pàkùn èyí kàmá tàrà ọ̀nà ilẹ̀kàlbádì bẹ́ẹ̀ sí rí òṣùpá látọ̀dọ̀ mún fẹ́jẹ́ pé gbogbo alámàárí ọ̀sẹ́nìkan tí ó pẹ̀lú àpẹjẹ́ mi náà rí ẹjẹ́ mi náà rí bẹ́ẹ̀ sí rí gbogbo yàmà ọlọ́run kọmọ́sà ìwọ́lá àánú ẹ̀ kọmọ́sà ìfàwọ́ náà sínú àwọn tó rí ọlọ́run òun náà lọ ga jù nínú ìdára tó wà nínú àlùjánnà tẹwàá àlùjánnà ta wí yìí èyàn ò dé wọ́ pẹ̀lú iṣẹ́ nìkan èyàn ò dé wọ́ pẹ̀lú iṣẹ́ nìkan wípé mo ti kírun mo ti gbàwẹ̀ mo ní mánì mo ti wá ń sin lọ́run ẹ̀rọ mi dá èyàn tó ṣe sàárà èyàn tọrẹ kéèyàn wá gbára lé pé àlùjánnà dóòlè ọ̀ràn yẹn ni ìrọ́ èyàn wà lìjánà pẹ̀lú àánú ọlọ́run lẹ́yìn iṣẹ́ tó bá ṣiṣẹ́ náà ó tẹ̀ máa bèèrè àánú ọlọ́run àwọn sàhábà wọ́n kúkú lọ lébà náà Muhammad sallallahu nígbà náà ni wọ́n bá wọn sọ̀rọ̀ adábìnrin láàyè ìdókòlò ìjàdáta ahàdùn minkum lè ámàlì yìí kọ̀ṣẹ́ nìkan tí ó wà lìjánà pẹ̀lú sí ọwọ́ rẹ̀ nìkan kọlu wà láàrín ya Rasulullah wọ́n wá ní àtiwọ́n èmi gan olè wà lìjánà pẹ̀lú iṣẹ́ èmi nìkan ilẹ̀ ayé dàgbà mọ́dà ni aláhùn bẹ̀rẹ̀ àmàtì mínú wọ́pọ̀tù àti kí ọlọ́wọ́ bá aláà kó fi àánú rẹ̀ kún fún mi kó sì dá lọ́lá pẹ̀lú àlìjánà táànà ọlọ́wọ́ bá tí ni sẹ́yìn náà kò lè wọ àlìjánà ọlọ́wọ́ bá aláà kò fẹ́ sàánú rẹ̀ náà ni ò jí ó ríṣẹ́ àdìjẹ́nà sí ẹ̀tọ́lọ̀ bá fẹ́ sàánú lóòkù níṣẹ́ àdìjẹ́nà sí wọ́n ní gbogbo ẹ̀tọ́ bá ṣiṣẹ́ ó sì kí iṣẹ́ yìí kọ́pọ̀ tó kọ́dá tó tó bá jẹ́ pé iṣẹ́ yìí nìkan ló ṣe tó wá gbára lé iṣẹ́ wọn tó yọ

àwọn èsì menstruation àwọn èsì tán àwọn ìhà kẹlẹ̀pẹ̀ kìí wọ́n èsì kì wọ́n èsì àwọn olè èsì kọ́sù ọlọ́wọ́n bá ní àmọ́ jáde nígbàtà bá mú oyé àlúkúlù ìkan tó yá ìta mú jáde nínú omi ọlọ́run ní ó sọ rí nìyẹn jaza'an bima àlọ́ nìyẹn jaza'an bí máa káàrùn ìyá àmàlùn ọlọ́run bá ní àwọn obìnrin ta fún wọn àti gbogbo àwọn ìjẹ̀lá ta ṣe fún wọn kọ́ máa jẹ́ ẹ̀san lérí tí wọ́n ṣe kí ni ìdí wọ́n ṣe ọ̀wá ti ṣe ọlọ́ọ̀fẹ́ wà jẹ́nà ẹjẹ́ wà jẹ́nà ṣe wàhálà ọlọ́ọ̀bá ni olùkúrò ti jẹ́nà tàbí ma kún tó ń tààmàlù ọlọ́ọ̀bá ni ẹmọ wà jẹ́nà lọ ọmọ wà jẹ́nà lọ bí ma kún tó ń tààmàlù pẹ̀lú ṣẹ́tẹ́ sí kí ni pẹ̀lú ọwá lọ òṣìṣẹ́ àrìjẹ́nà ọfẹ́ wà jẹ́nà olè wọ́bẹ̀ iṣẹ́ wò láwọn àti tàbí wàlìjẹ́nà oye torí ẹ̀ láti jùkúlẹ̀ ọlọ́lùfà láti alam nafsun ma ó fi aláhùn mi kúrò ta ayún ọlọ́wọ́ bá ní kò ṣe nìka tó ma ń ta fi pamọ́ fún nínú àlìjánà nínú àwọn kátà àmà rí tí ojú ma ń tutù tí ma ń dùn yà ń nú ọlọ́run kò ṣe nìka tó ma ń ta fi pamọ́ àlìjánà jẹ́zá àmì ma káàdùn yá àmàlù ayà nìkan ni ọlọ́run yóò ma jẹ́ ẹ̀sà fún wọn ọlọ́ni fẹ́jẹ̀záhùn bímá ṣọ́bàrú ẹ̀rí fẹ́jẹ̀záhùn àwọn bímá ṣọ́bàrú jẹ́lẹ̀ta wà àríra àríjẹ́nà tí wọ́n wọ̀ lọ yẹn ẹ̀sán sùúrù tí wọ́n ṣe gíní tí wọ́n ṣe tọ́ sáàṣẹ́ sùúrù àbá àti sùúrù bọ́ bá ti ṣe sùúrù ó ní wàlìjánà tọ́lọ́ sọ pé àwọn akán wàlìjánà ẹ̀sán lérí

bèlà ó nira kábọ́lọ́ dúró ó nira àrọ̀ ojú ni kó lè bá wà nìjánà àdéjì máa bèlà èyí máa nà sáà ní sọ kọ́ gbọ́rọ̀ ọba aláàgbọ́ kọ́ mọ́bà kan mí gbọ́ kẹ́nì kan sọ fún ọgbẹ́ àbá eré ọkọ̀ lọ́la lágo méje ó sì dágo méje ó kù sọ́jú méjì eré bẹ̀rẹ̀ sí ohun ọ gbàdágo méje ó ti pé eré tí ṣe kí ni ètò fún ọ kọ́wọ́n ọkàn sọ bẹ́ẹ̀ ni ó ti wà náà kọ́lẹ̀ pé ó ṣe kí lórí ọkọ̀ mi ọjà máa bá nǹkan mẹ́lọ ẹ̀bá adábá sámọ́ wá èrí fífọ́ yẹn ṣẹlẹ̀ pẹ̀lú ohun tó ń sọ yẹn ó ti wà náà kọ́lẹ̀ tọ́lọ́ kọ kọ́lẹ̀ tó dábí ìwọ́n ni wọ́n gbọ́dọ̀ màdìjá náà ó fi gbogbo ọ̀rọ̀ rẹ kọ́ sọ́dọ̀ ọlọ́run ó fi gbogbo àlámọ̀rin rẹ kọ́ sọ́dọ̀ ọlọ́run ibi tó ṣẹlẹ̀ yìí tó láì ṣe bàná ìlà màkàtàbà láwùlàdà bọ́lọ̀ ti ah tọ́bọ́ ti ní má nìyẹn ó yàtọ̀ láàrin ẹbí ó yàtọ̀ láàrin àwọn ọ̀rẹ́ ó yàtọ̀ láàrin àwọn àdúgbò òun ni ah ó ti tẹ́sùn

ó ní máa bá wọn dáàgì súnnà ìpé súnnà sí ẹ̀sùn pé pẹ̀lú súnnà láti lẹ́ pé náà náà ìpé ẹ̀dàkùn ẹ̀dàkùn ẹ̀dàkùn ṣe ẹgbọ́n wọn ní súnnà tó lẹ́lẹ́ ìnáà mọ́ ní súnnà nítorí pé èyí tàn bá yí láwùjọ wa lè nìkọ́lọ̀ sánú wa ẹnu mí àkàrí àfẹ́ránṣẹ́ súnnà ni kò sí súnnà lárẹ̀ látara ìkéwú yanjú wọ́n gba súnnà gbọ́ wọ́n màláíkà ti màláíkà wà òjíṣẹ́ ni wọ́n wọ̀rúsù lè ní àwọn òjíṣẹ́ ọgbà wọn gbọ́ òníyàn mẹ́rin ọjọ́ pláàni rẹ̀ ọgbàgbọ́ èyí tí ń lẹ́rin bẹ̀ wọ̀ṣẹ́rì àti èyí tí ń pa ó ní ìnújẹ́ ọwọ́ gbogbo ìpátá àtọ̀dọ̀ ọlọ́run ti kíni ló ti wá nígbà náà ló dé dọ́ba àlìjẹ́nà ọya táàbá sọ nǹkan mìíràn lẹ́yìn tí mọ̀ yàwó àlìjẹ́nà ilé ìdáwájò kó ti sáàlẹ̀ yẹjọ́ lè nínà àlè ìmánu bí láì nìkan ọmọ ya mọ́sọ̀gùn máa mọ́sọ̀gùn mọ́sọ̀gùn sórí tọ́fẹ́gùn ó ṣe ọlọ́run ni máa ń ṣe ọlọ́run ni máa ń ṣe kíni tọba ní ìdí àrísìkí

ìkan bẹ lọ́dọ̀ ọlọ́jọba sẹ́ríwọ̀ adára àwọn ológun ẹ̀rọ náà gbà gbàgbọ́lógún òkúrọ́ ẹni tí lóògùn náà lè rárọ́ gbogbo tó ọ̀nà tó fi jáde láyé ọwà ọwà kan àtọ́dákú ni ẹ òkú ọwà gbé e ti dé mílíkì kan tó wárà fún ó sì mú tán ó mú mílíkì ẹ̀tọ́ lọ́wọ́ dákẹ́ kò lè kú mú mílíkì ẹ̀tọ́ tọba ti nígbàgbọ́ yẹ wípé ìjọba jẹ́ tèmi ọlọ́run ọba aláwọ̀ fún mi tí ọba ti gbọ́ kìí ṣe tèmi ní ẹ̀mí rọ balẹ̀ o wà látà bá kàkí yẹn yímọ́ nílé ojú ọlọ́run bá bùyàn ní ìmáà ó ti bùyàn ní gbogbo kan torí kó ti dọ̀rẹ́ ọlọ́run ìmáànì yìí ẹmẹ́jọ bọ́ mọ́gbàdà lẹ́lómi ìrẹ́yìn ọlọ́run wọ́n wà ní ṣùgbọ́n lọ́dọ̀ kankanlẹ̀ akọ̀ṣàdúwà wọ́n bá wọn sọ̀gùn owó wọ́n bá wọn sọ̀gùn tájà wọ́n bá wọn wẹ̀gbẹ́ ayé mọ́bà wọn ṣe OPC mọ́bà wọn ṣe àwò mọ́bà wọn lọ́wọ́ nínú ọ̀sẹ̀ wíwẹ̀ gbẹ́ẹ̀rẹ́ sísí gbà pé ọlọ́wọ́n bá rẹ̀ òun lọ dá ọ ìtọ́ fẹ́ ọ wà lọ́wọ́ ẹ̀ òun náà sì lè pè mí ìfún yín ọ̀pọ̀lọ̀ púpọ̀ gbà wọ́n ní ẹ́sẹ̀jì blakù ọlọ́dẹ ẹgbẹ́ ìrìn lọ́wọ́ ti fẹ́ ẹ́sẹ̀jì blakù nídàáyìn náà gbogbo ẹwà bí <laughs> gbogbo ẹwà nínú àjá inú rẹ̀ lẹ́gbàá tó bá ti wá ọlọ́kàbalẹ̀ ní ayé

bọ́lọ̀ bá fẹ́ fìyà jẹ́ yọ́ kan fìyà jẹ́ lérí iṣẹ́ ẹkún tó ṣe ní yọ́ padà wà ní jẹ́nà ó wá sí wọ́lọ́ ọlọ́run tó ríjì bọ́lọ̀ bá fẹ́ ríjì yọ́ jẹ́ níyà iṣẹ́ ẹkún mi tó ṣe yàtọ̀ sí ẹbọ yọ́ padà wá parí sínú àlìjẹ́nà ọlọ́run mọ́jẹ́ àwọn ẹ̀ká tó wà àlìjẹ́nà alákọ̀ọ́kọ́ ni ìmánu bìlà lọ́lẹ̀ tí mọ́nà rẹ̀ ṣe wọ́n pàkọ́ ní kankan sí ọ́ kádàrà ní sí kíní kádàrà ní ṣiṣẹ́ ètò bá tó mọ́ ee dúpẹ́ èyí tó bá pọ̀ ló tó lẹ́kún pé ọlọ́run ọlọ́run sì yí padà fún ẹlẹ́ẹ̀kejì yìí ti bá wù sunna oníká kàtẹ̀rà mọ́ sunna kàtì ahlu yìí ṣe ẹgbẹ́ máa ń wọ̀ tí wọ́n fún yẹn nọ́mbà àbí tí wọ́n fún yẹn ní káàdì ipò òun àti ẹgbẹ́ àbí wípé nínú àwọn ẹgbẹ́ náà ṣe àtútù lẹ́kan lẹ́nì náà alùsùnà pé àwọn mùsùlùmí tí wọ́n síríọ́sì tí wọ́n tẹ̀lé ojú ọ̀nà ànábì ni wọ́n pè bẹ́ẹ̀ ẹni tí bá sì wá jẹ́ mùsùlùmí tí ò bá jẹ́ alùsùnà kò lè jẹ́ mùsùlùm torí súnà gẹlẹ̀ yọ́ fi ń jẹ́ mùsùlùmí nígbà ànábì wọ́n bí ànábì pé bóòlù àti ìwọ̀n islam ànábì náà tẹ̀ṣádà ńlá ìlà ìlà ńlá lẹ́yìn náà kọ́ wà á nà muhammada rasulullah ọgbà aláàgbọ́ ó sì gba muhammad gbọ́ tí ọba ti gba aláàgbọ́ oyé ẹ̀pọ̀ ìṣẹ́ muslim tó bá gbà aláàgbọ́gbà mọ́mọ̀gbọ́ aláàgbọ́gbà gọ́gà ní ọ̀sàlàyé fún <laughs> mọ́mọ̀tìmí tó fi jẹ́ pé àtàwí ìwọ̀n ìsìnbá rúkùnù min arkani islam rúkùnù wọ̀júsùn láyé tẹjúzà ẹyọ kaná méjèèjì nítorí wọn máa yóò tẹ́ ìrọ̀súlá fọ́kọ́t àtọ́ Allah ẹni bá tẹ̀lé ànábì ọlọ́wọ́ bá ní yídí ń tẹ̀lé mi náà nìyẹn ẹni bá tẹ̀lé ànábì ní ṣe nínú ẹ̀sìn wa anábíwá ni kúlù ń bàtí yẹ̀ dìkòlù nàbí jẹ́nà gbogbo ìjọ mi pátá ni wọ́n wà jẹ́nà gbogbo ìjọ mi ilá mọ̀nà àbá àfẹ́sẹ́má ní òun ọ̀wọ̀ kọlu ya rasulullah wọ́n mọ̀ yá àbá wọ́n ni wò ti ṣe ọlọ́run tani wọ́n á fóun ọ̀wọ̀ anábì mọ̀nà àbọ̀ àdé dàkàlẹ̀ jẹ́nà wọ́n mọ̀nà àṣọ ní fakọ̀dé àbá ẹni bá tẹ̀lé súnà mi náà ni wọ́n wà jẹ́nà ẹni tí ó bá wá ní òun ọ̀ tẹ̀lé súnà mi òun ló lóun ọ̀wọ̀ jẹ́nà ajẹ́ pé òun lè wà jẹ́nà láì ṣe súnà súnà nábì ah ẹ̀bá tẹ́gbẹ̀ súnà òun náà ni bá tẹ́bẹ̀ ti ṣẹ̀sìn súnà ní túnmọ̀ kùránì súnà ní sàlàyé kùránì bí ọba sọ́dá súnà ní kùránì ọba ti wúlò ẹ̀ nígbà kẹ́kẹ́ ẹ kírun súnà lọ́wà ọlọ́ni wọ́n lè yẹtọ́ wọ́pù súnà ló ní àsìkò ọmọ ẹ̀rùn suna lóní akóma àbúrò wá yàyà ẹgbẹ́ náà kóma nípa fọ́pàdé rí <laughs> àbí bàbá tó suna lóní káṣe kini, ni látàrà láṣe ọwá lọ gbà suna gbọ́ tọ́bà gbà suna gbọ́dọ̀ wọ́n mọ̀ kí ni lọ́ni suna ẹ̀sùn sí láì suna bàbá sẹ́kà ìgbàgbàhárí sẹ́kà ṣẹ́rù suna sheikh albarbahari wọ́n ní al'islamu huwa sunna wa sunna bi hiya al'islam rahimu allah ta'ala rahmatan wasa ayyama ya ẹ̀dàkùn ilé ayé ti ó ti lòpin àwọn tó bá ti ṣe sunna àwọn nìkan ní ọjọ́ àjòjì nílé ayé àwọn ìyàwó yín ẹjọ́ ọmọ sí sunna àwọn ọkọ yín ẹjọ́ máa ṣe súnà àwọn ọmọ yín ẹjọ́ máa ṣe súnà ẹ̀dà wọn papọ̀ máwọn tí wọ́n ń ṣe súnà kò sí àbáyọ ọ̀kan kò sẹ́nìkan ló lè jèrè ọmọ tó lè jèrè ìyàwó tó lè jèrè ọkọ láì sí gbogbo yẹn wọnú súnà súnà ní mọ́lá ìgbé ìsìyà tó bá ti wọ súnà tó bá ti wọnú pé dákun wá tó pàìfọ́ kí bá kẹ àbá ògùn owó ẹ̀yìn lògùn lọ́wọ́ lẹ́ ọwọ́ gba 25 lọ́wọ́ rẹ̀ ọ̀rọ̀ nǹkan wọ́lúwọ́lú kan 500 ó bí 2000 tó kù ó lè fi sanwó skúù ọmọ dìbì ẹ̀ tàlọ́wọ́ á sọ ní méjèèjì wọ́lọ́gbọ́ ọdé bẹ́ẹ̀ bá ti ṣáàlù súnà èyàn ilẹ̀ ti máa wọ́n fọ́ dáyẹ̀ pẹ̀rú dáyẹ̀ pẹ̀rú ló dáyẹ̀ pẹ̀rú ládúgbò olóhun mọ̀sáàbì ọmọsáàbì èyàdá nídò lọ fẹ́ jáde láyé nídò lọ fẹ́ kú gan alámọ́dá sọ ní dábúrú rẹ̀ wọ́lá níjẹ́dẹ̀ bá ti dálù súnà díẹ̀ ló ti fúrì ó ti bọ́ lọ́wọ́ ayé ó ti bọ́ lọ́wọ́ ọkà ó ti bọ́ lọ́wọ́ àjẹ́ ó ti bọ́ lọ́wọ́ só ó ti bọ́ lọ́wọ́ àkọ́ òjálàbí súnà òun náà ni sábàbí àti jẹ́nà tọ́bátọ́wà jẹ́nà tẹ̀rà masọ́nà ẹlẹ́ẹ̀kẹta alìmọ̀háfà tàbí alàsọ́lá tọ́bátọ́wà jẹ́nà jẹ́ kí ìrún ó lékè lẹ́mì rẹ̀ ní gbogbo nǹkan tó ṣe ní ayé lọ ìrún fún nípa oríṣìírí gbogbo tó ṣe kíni gbogbo tó ṣe ní ayé ọlọ́ọ̀bá ni wọ́n lẹ́rí náà màálá sọ́lọ́wọ́ àti yuhafizun ọlọ́ọ̀bá ni ẹ̀rí àwọn tí wọ́n máa ń sọ ìrún yuhafizun àwọn tí wọ́n máa ń sọ wọ́n ti máa wọ́n pé ìrun bọ̀ ìrun bọ̀ ìrun bọ̀ wọ́n sì ti ń dé báyìí kò sí ìkàkàtà lè máa ṣe bá kó lè kún wọn lójú tó wọ́n wà máa ṣe tó wọ́n á fi ìrun lẹ̀ àwọn ọmọdé jẹ́ náà ni ẹ ọlọ́run wọn sáà ti mọ̀háfàdà alásọ́lá ọlọ́run wùlá ikà ọmọdé wà rí súnà alẹ́dẹ́ yẹ̀dẹ̀ súnà lè fèrè dáúsá òfin àkálìdùn ọlọ́run bọ́lá àwọn akírun àwọn mójútórun àwọn ní kò sínú ọdún wọ́n wò pé ẹjẹ́ sáré parí ní òsè kí lò ṣe kò sí nǹkan kan máa tí ibi tó ń ṣe iná oúnjẹ lórí kó lè bá wà jẹ́nà ẹ̀yìn iṣẹ́ àdìjẹ́nà kan lóde tí alìmọ̀háàfíìsì alàsọ̀làwà òun náà ma rẹ̀ bí máa ń bọ̀ oyé láti Òṣòdì tó sì mọ̀ pé magrib ń bọ̀ wá ọdẹ́ ìṣáìkì tó délé yóò wà lọ mọ́sálásí yóò wà jòkó bí àwọn yóò kú ẹ̀dún sá lọlé yóò wà jòkó mọ́sálásí lọ́sọ̀dì yóò wà kémọ́gírí àwọn alìmọ̀hazihú ní ẹ̀ ọjọ́kó níbi ìyàwó ọjọ́kó níbi ìkómọ gbogbo àfáà tó wùkọ́ àwọn náà yẹ́ sẹ́kẹ́ bẹ̀rí àwọn náà sẹ́kẹ́ bẹ̀rí àwọn náà kiri ẹwà ni bàbá ẹ́kì ẹ̀bà kẹ́ dìde ẹwà rẹ̀ kí ẹzẹ́ kiri ò nígbà sọ́rọ̀ nìyẹn ayé ló mójútó ayé ìló mójútó ọwà ní yóò gbọ́ ọwà lẹ́nu iṣẹ́ lọ́fíìsì ọ́fíì sọ́wọ́ ti ní ah, àbá onílé àrílé fún lásìkò ìrún òjìrìṣẹ́ náà ni ọlọ́mọ̀kọ̀ fẹ́ wọ torí ẹ̀yọ̀ àbìdúnà ayẹ́tọ̀ sí yukimon yukimon sọ́lá òun náà kírun ó lè jàpọ̀ àbí ẹ̀hẹ̀ àmọ́ ẹ̀yọ̀ àbìdún kò ní jàpọ̀ ìjọba mọ̀ jàpọ̀ ìkan ẹ̀yọ̀ àbìdún kò ní jàpọ̀ ìjọba mọ̀ jàpọ̀ ìkan ọlọ́yà gbélẹ̀ ó sì jóbìnrin náà oyé tí wọ́n sí pẹ̀lú mọ́sálásí báyìí yóò nà ló nínú dé yóò kẹrùn rẹ̀ kò ní jẹ́ kápá pọ̀ nígbà wọn sẹ́lá ọ̀gá ti jẹ́ pọ̀ gan wọ́n wọ náà tó wà ìjánà bàbá ìlú ìlú mọ́sọ̀lì alẹ́bí na wọn sọ̀lá ti yẹn sáwùn àwọn tẹ́ jẹ́ rán pọ̀ láì ṣe excuse kankan tẹ́sì farama ọlọ́wọ́ bá ní wọ́n wọ náà wọ́yìn kan tó wà ìjánà tátọ́ wá pé ẹni tí ìkìrara àsọ̀lá adẹ́bìnrin mẹ́ta òdìjánà gbogbo tó bá kó lọ́wọ́ níṣẹ́ rí tí ọba ti sọ́lá ń bẹ̀ kò sí kọ́kọ́rọ́ lọ́wọ́ rẹ̀ gbogbo tí ìbá kó wá sí ojú ọ̀nà tí ọba ti kọ́kọ́rọ́ lé ń bẹ̀ èèyàn wọlé àdìjánà yẹn àrẹ́bìnrin kọ́kọ́rọ́ tẹ́sì wọ bẹ̀rẹ̀ ìfẹ́ kì sínú àdìjánà tẹ́sì wọ bẹ̀ àrẹ́bìnrin sọ́lán ìtàwọn pẹ̀lú ọ̀nà ìgbé sọ́lá àdákọ́lọ̀ járe kí máa sí ní ká kí ọlágbára ọlọ́fẹ́ ẹlòmínà ń kí àmọ́ àwọn àtẹni tí ò kí náà yàtọ̀ díẹ̀ lọ́wà ní àárín wọn wọ́n pẹ̀lú kan lọ́rọ̀ bí i al'asulami ní ma ń gbé omi àgé òun ní ma ń gbé omi àlọ́lá ní ma kó bá tànábì ọwá tí ó kàn wà tànábì wọ́n wà níbì kan tí ó sẹ́lò ní lọ́dọ̀ wọn má kọ́ọ̀lá sálì Muhammad rọ̀bí àrẹ ìwà nábì mo fẹ́ bí ọ́ ní kankan mo fẹ́ béèrè kankan lọ́wọ́ rẹ̀ mo àsálùkà ṣe à èmi ó béèrè ọwọ́ bá ń béèrè ní lọ́dọ̀ ọlọ́run anábìnrin sáàlì anábìnrin béèrè ó ní àṣà alúkà mọ̀rọ̀ ọ̀pá kátàkà kìrìjẹ́nà wọ́n fẹ́ kọ́jẹ́ pé bá ṣe jòkó yìí bẹ́ẹ̀ náà nìkan ṣe jòkó nínú àjẹ́nà tó dáwọ́ anábìnrin kọ́ọ̀lá ẹ̀fà àyín ni alànàfíkà lè kẹsìrá ti sùtòrò ànábì ní tọba fẹ́kọ́ ọlọ́run ọgbà ọlọ́run ọgbà pẹ̀lú májẹ̀mú kan májẹ̀mú yẹn náà ni pé ìwọ náà máa fẹ́rí kanlẹ̀ púpọ̀ tí wọ́n bá ti fẹ́rí kanlẹ̀ púpọ̀ èmi àti ẹlájọ wà nínú àjẹ́nà kanáà nínú àjẹ́nà kanáà ìwọ náà lè wà nínú àjẹ́nà tánàbí wà tó bá mójútó ń tí rọ̀bí ara tẹ́ ṣe yìí tí ànábì ní

gbogbo tó wà náà àti ìsìn nímú ìyàwó àjẹ́nà àmọ́ ní èyí táwọn náà àfáà tó mójútó ní àṣọ́rù kí ẹ má gbà wẹ̀ ọwẹ́ Ramadan ọwọ́ àdìjẹ́nà tó bá ń gbà pẹ̀lú yọ̀dá ọlọ́run ọgbàwẹ̀ sunna Monday Thursday ọgbàwẹ̀ 13 14 15 oṣù ojú ọ̀run anábì ní nàbìrì jẹ́nà ti bábà lẹ́kùn kan bẹ nínú àdìjẹ́nà yíkọ́ lọ rọ̀yà rọ̀yà lórúkọ rẹ̀ yẹ́dì kùlùmínú aṣọ ìmù àwọn aláwẹ̀ nìkan ni wọ́n gbàbẹ̀ wọlé àdìjẹ́nà ni àwọn aláwẹ̀ nìkan wọ́n ṣe kí ni ni wọ́n gbàbẹ̀ wọlé ọwọ́n lè ṣe tọ̀ríkà tìjàníyà ó lè ṣe tọ̀ríkà kàdìríyà ó ṣe ìkìlàsíyà ọlọ́fẹ́ wà ìjẹ́nà wọ́n lè sọ wà ìjẹ́nà pẹ̀lú àwọn yẹn tí wọ́n ní kọ́ gbà rẹ̀ tọ́jẹ́ pé ìkàmù fún wọn ní kọ́ ọmọ sí kíní ní kọ́ ọmọ jẹ́ tí wọ́n fún láwẹ̀ àwẹ̀ mọ́jẹ̀ran mọ́jẹ̀kan lẹ́ni àwẹ̀ súnà ni wọ́n rí fáà sí àwẹ̀ táà náà fi lé wa lọ́wọ́ sallallahu alaihi wasallam nínú àwọn kan tí ma mú O náà ni azaka wa sadaka kíyàn máa tọrẹ kíyàn sara sẹ́sàrà ẹni zaka bá ti wọ owó e eh kọyọ zaka zaka owó rẹ̀ máa sẹ́sàrà Ànábì sallallahu alaihi wasallam ó ní wa min babi gba gbogbo ibi tọ́lọ̀ ọba wọlé yẹn ọbẹ̀ lọ lè dá wọn lọ́lá kan ní dá wọn ní o èdèmọ́ ní kan ọgbà àìdẹ́gádá ti wọ ilé mi tó á dẹ́gbẹ́ bá ní ìpè wọ́n tó jọ ọ̀nà pé ẹgbẹ́ yẹn gbádùn wọlé kò nílé túnmọ̀ ọlọ́run fẹ́ lè dáwọ lọ́lá kan tí ò ní dá àwọn tí wọ́n ètò sọ́dápà lọ́run fi ní kan gbàbẹ̀ wọlé sàárà sọ́rọ̀ ṣe ìjọba owó tí wọ́n nìkan dáṣẹ́ ṣe ọwọ́ fẹ́ fún ẹni tí ọ̀pọ̀ làágùn kó wọn máa ná ní rọrùn ó ṣe sọ̀rọ̀ sọ̀rọ̀ lè fi mú ilé ìlágbò òun ló ṣiṣẹ́ ìwọ̀lọ́ fẹ́ jẹ́ ọwọ́ tó kó kéré sàárà ọlọ́mọta àti àtúnà àwọn sàárà lẹ́ẹ̀nà hajj ọlọ́mọta wọlá àánú rẹ̀ kọ́rọ̀ alọ́rọ̀ kó já lọ lọ́mọ́ka anábi ni alhajjul mabrur hajj tí yàn ṣe dáadáa lẹ́sàláwò jazaa illa aljanna kò sí ẹ̀sà kankan tí wọ́n kọ̀ fún yà tó dúkẹ́ lọ àlìjánà aláhùpá tí wọ́n kọ̀ fún yà tó dúkẹ́ lọ àlìjánà aláhùpá orzukuna baitaka wa ziyarata madinata rasulika wa taqabbal aminna ya rabbal alamin to nínú àwọn ìdímọ̀ yàwó àlìjánà nínú ẹni ìwárí ẹlẹ́mí lẹ́sìn àwọn kò níwà nínú àwọn àwárí tí ma mú yàwó àlìjánà òun náà ni wàrí tí ma mú yàwó àlìjánà òun náà ni kéèyàn ọmọ ṣe dáadáa sóbi èèyàn ọlọ́run nígbàdà àbúrá ọ̀rọ̀ ọlọ́run láwọn ẹni rí dàfínà ìmì àákùn sáti jẹ́nà wọ́n yínà lè fojú ẹ̀rí àwọn òkì àwọn ọ̀daràn àwọn oníwà burúkú láti jẹ̀hì wọ́n wọ́n jẹ̀hì òun ni ó jòkó tì mí jù tó bá ti lọ́dì kẹ́nà àwọn bọ́ọ̀dà sàdápọ̀ ẹja mójútà rìn rẹ̀ ìmánì ń bẹ àwọn èèyàn sì ń gbààwẹ̀ àwọn èèyàn sì ń kìyàmù lẹ́yìn àwọn èèyàn wọn ka wọn sì di abala wà abala kí abala ó kí ló dé tí brọ́dà fail nítorí pé kọ̀kọ́ àgbóyè ẹ̀sìn wa ìwà ìwà ìmọ̀ ń sọ̀yàn dọ̀mọ̀ ná ìsì máa ń sọ̀yàn di ọmọ àlìjánà ẹlòmí tí wọ́n kúta bá ti kírun dáńgbà rẹ̀ tádàrú nǹkan sí oyé ó ti tán à ń bojú à ń borí ó ti tán ẹ̀sìn pọ̀ o arábìnrin nǹkan ó kú lẹ́gbẹ̀ẹ́ àlẹ́bìsàsọ́là wọ́n ní ọmọ oh, oh, àlìjánà ni alábì ní àkọwà ah, àlìjánà alábì na ní jára ha bó ṣe wáyé e, e, e, ẹnu rẹ̀ àwọn rẹ̀ ó ti fi pàdúkò jẹ́ kó tó jáde láyé ẹ̀dàkùn àìsọ́ ẹnu ó sì sàjánà léwọ̀ ọmọ annabi man kana lahu thalathatun thalathatu banatin thalathatu banatin fa sabara alayhinna wa at'amahunna wa saqahunna wa kasahunna min jiddatihi kunna lahu ijaba min an-nar yawm al-qiyamah ube no ba tọ́jú ọmọ ọmọ obìnrin ó fi bàlágà ẹni ó délé ọkọ rẹ̀ ní pípé wàhálà tó ṣe kó tó lè jẹ́ ko mo do délé ọkọ pípé complete tó bá lè ṣiṣẹ́ yẹ ọlá kida in kirun

وقلت من هذا موافق بدون بيتاني القرآن فقالوا حارث بن نماع وانا حارث عن القرآن فقال رسول الله نبيني كذلكم البر كذلكم البر نبيني أصبع آه دا دا دا دا من بي هو الجنة ويكي حارث هو الجنة وكان عبر الناس بأمه حارث هذا هو اللي هو دي ياري وهي لدوتو كيف ياري لنبكا ìmọ̀ jíṣẹ́ fún yẹ́ ìmọ̀ dùn yẹ́ ló ìyá rẹ̀ máa ránṣẹ́ ìmọ̀ sí kídìmọ̀ fún yẹ́ wọ́n wá ní kọ́ màmá rẹ̀ ní kọ́ wá bá òun lọ lè lọ́ta ọwá lọ fi ń ṣe dùwá ọgọ̀ ó ṣe kíni ọgọ̀ sórí kò jíṣẹ́ fún yá rẹ̀ ọ̀rá yẹn ní dùwá kìí ṣe ọ̀rá yẹn ó lè ti láwà lọ́wọ́ màmá ní wá ọyẹ́ wá bá ń kọ́sọ́ ọkọ̀ọ̀kọ́sọ̀ ju ìláwà kọ̀rá yẹn ọwá ń kírun yẹn lọ́wọ́ màmá ní Ibrahim kò ní dáhùn

ìmá sọ ìyẹn tó máa di jẹ́nà ẹnìkan lè bá nábì ó ní fúnmílá àwọn aṣẹ́ tí ó ṣe tó fi wà jẹ́nà anábì ni tó fi wà jẹ́nà ọmọ ṣe lọ́nì ọmọ kírun ọmọ yọzàká wà tẹ̀sí ló ráhì ó sì fàṣọkùn ẹbí bọ̀ ẹbí máa ń dáyìn láàmú ẹbí ẹbí á ẹbí lágbára ó sì gíní

inú táà máa ń ṣe wọ́lì jẹ́nà náà nìkan ọmọ dára fọ́kọ rẹ̀ ọbẹ̀ tí èjì ẹmọ́ sí ikun kọmọ tọ́jú aṣọ ẹ̀ kọmọ tọ́jú ọmọ ẹ̀ kọmọ tọ́jú ojú ẹ̀ kọmọ tọ́jú ẹsẹ̀ kọmọ tọ́jú ogun tó ní ọmọ tọ́jú nulé rẹ̀ ọmọ tọ́jú òbí ẹ̀ àwọn ìyàwó kọ̀ọ̀kan lè náà àwọn ìyàwó tó ṣe èyí ewu ẹgbẹ́ lálejò kọ́dà ìgbàbá ọkọ àti ìjá ọkọ gan mú ẹgbẹ́ rí wọn ìbànújọ́ bá ní láti ìjọba ti dé kí ló dé á jẹ́ a kí lọ́sẹ̀lẹ̀ ara rẹ̀ ò yá bá ojú rẹ̀ ti kọ́lé lọ́wọ́ torí kọ̀fẹ́ wọ̀ ìṣẹ́ndà kọ̀fẹ́ wọ̀ ìṣẹ́ndà tó lọ́wọ́ ìṣẹ́ndà yọ́mà pé wọ́n dá tó fẹ́ ṣe fún ìyá ọkọ òun àti bàbá ọkọ òun òun fẹ́ ṣe nítorí láti fi rí yọnu ọkọ òun lè bọ́ wá ti wá rí yọnu ọkọ òun ibò lòun lọ iṣẹ́ àlìjẹ́nà ni àtàjáwò adìlẹ̀mọ́sìrì káwọn èèyàn jẹ́ olówó wọ́n jẹ́ olówó wọ́n jẹ́ olówó ọwá rí pé tó jẹ́ olówó yìí eh, kò lè rí samá ìgbà tó yá 50,000 lọ́wọ́ rẹ̀ eh, ń gba 150,000 lóṣùgbà ọwá kò lẹ́nuṣẹ́ ní wọ́n ti ṣe ìgbàbí 2,000 wọ́n wá ní ọ̀sáfẹ́ ìgbàbí 2,000 rẹ̀ fún ọ̀nà ọmọgbà owó rẹ̀ náà o lè gbá àmọ́tọ́ bá bù àdẹ́bì lọ́wọ́ àtẹ́nà tó bá ilé bọ́ wọ àdìjánà nínú àrọ́dì lọ́dá kalẹ̀ jánà àdẹ́bì ní arákùnrin kan wà jánà wọ́n wá bí ibẹ̀rẹ̀ pé kí ló gbé wà jánà ó ní inú ẹkùn tó bá yóò náà ó lè ní máa ń tajà fáwọn èèyàn fàkúntù ààrùn lè mọ́ ṣọ́ra gbogbo àwọn tó bá rajà lọ́dọ̀ mi tó bá rí sọmọ́ ní ká pè wọ́n pé àtàjáwọ́sù sí ìfìnnásílì gbogbo owó tó yẹ kẹ́ fún mi ó bù yín mo lọ kù wàhálà kú lọ́rùn islam islam náà lọ̀nà tẹ́yìn lè kà wọ́dọ̀ islam tẹ́yìn gbogbo àwọn ẹ̀sìn tó kù yẹ èyí tí wọ́n náà ni wọ́n ti gíní ni wọ́n ti ṣẹ́fún wọ́n lọ sọ́ọ̀sì tó bá lọ sọ́ọ̀sì wọn náà ló tún lọ ọ̀dọ̀ àwọn eh, opc wọ́n tún kó ń bẹ̀ lọ́lọ́dọ̀ bàbá aláwo bàbúnsẹ̀lẹ̀ lọ́lọ́dọ̀ bàbá tí jọ́wọ́ ìlúdò ọba tó yọ́ tún yaba ti lọ ló lè pèdé ló tún tatẹ́tẹ́ yóò tún yàdá àṣẹ́wó ló tún eh, mú tí ẹ̀hẹ̀ gbogbo ẹ̀sìn ní àwọn wá bá ṣe wọ́bó bá ṣe wọ́ná ìsìlámù nìkan kò náà ní wá bá ṣe wọ̀ nìkan ànábì lé mi àtẹni tí ń tọ́jú ọmọ òrukàn bá sì jọ wà lálìjẹ́ náà ni ànábì wá mú ìka rẹ̀ ìka rẹ̀ méjì ìka àfábẹ̀lá àti tààrin ànábì wá sí iṣẹ́ gbé ara wọn nítorí mo ṣe náà yìí ànábì tó fún wọn ní sáǹpù ni o kó lè bá dájú wípé èmi àtẹni tí ń tọ́jú ọmọ òrukàn bá sì jọ wà lálìjẹ́ náà ọmọ òrukàn òun náà ni mọ́mọ́ ta àfúnwọ́ wà sókè ọmọ tó ti bàlágà tí bàbá rẹ̀ ti kú náà ń pè lọ́mọ òrukàn tó bá

àbí òdìgbà sọ́dọ̀ wà lọ skú pé ẹ̀dàkùn ta ọmọ owó lọ́wọ́ àbí bàbá rẹ̀ ti kú fọ́mọ wá sàn skú rẹ̀ kó lè tòkó nílà jẹ́nà àbí bẹ́ẹ̀ sì kọ́ ọ̀dà níjọ ọdún ìmáàmù